الحمد لله الذي جعل الصلاة عمود الدين وقال جل وعلا وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم لي راجعون وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إخوة الإيمان سلام الله عليكم ورحمته وبركاته أدعوكم الله وبركاته tí ó ṣẹ́wà kù dé àsìkò yìí àǹbẹ̀ Allah subhanahu wa ta'ala èyí tá a fi ń tara wa jí ọlọ́run kó ṣe ní sábà bí oríire ayé àtàlùfẹ́ àmọ́ fẹ́ni kọ̀ọ̀kan wa o àtẹni tí ń sọ àtẹni ọ̀rọ̀ ìrun kíkí bó bá jẹ́ pé ọ̀rọ̀ ìrun kíkí pẹ̀lú bá ṣe jìnnà sí tó láwùjọ wa ní àlàbà sọ tí rọ̀mùdọ́nù yóò fi parí àríṣẹ́ṣe àfẹ̀ríwá àṣìṣe aṣọra pé èsì pé èèyàn sí. ìgbọ́n kankan tó wọ́n ń bẹ ní ọ̀rọ̀ ń pépé tá a fẹ́ sọ lónìí yìí o òní sọ̀látò alìlà àdá irun kíkí àwọn tí wọ́n rí gbọ́ nínú àìlera nínú àìlera àtàwọn kan míì tó lè fa láàbí lè sọ pé àwọn èèyàn rí gbọ́ ó lè má jẹ́ pípàdánù àlàáfíà nìkan ṣùgbọ́n abala pípàdánù àlàáfíà yẹn la fẹ́ há mọ̀ gangan awo lọ awo bọ̀ a rí àwọn hospitals wa tá a bá bẹ̀bẹ̀ wò ará àwọn ilé wa báwọn ọmọ ìyá wa àbáwọn bàbá wa àbáwọn màmá wa àbáwọn ọ̀rẹ́ wa tí wọ́n ń ṣàìsàn bẹ̀ omi ń bẹ tó jẹ́ ṣàìsàn yẹn náà ńlọlọ́jọ́ bá dé tó fi kúrò láyé àkíyèsí wa generally collectively ó jẹ́ àmọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yorùbá táìsàn bá ti dé wọn yìí sí náà mọ́ títí dọjọ́ kú ewu ńlá sì lélẹ́yìí a tún wá rí wípé àwọn èèyàn tí wọ́n jẹ́ ní ọlọ́run tí wọ́n bá ń ṣàbẹ̀wò àwọn aláìsàn tí wọ́n ń ta wọ́n jí pé tí wọ́n ti kírun tí wọ́n ń bi àwọn tí ń mójútó aláìsàn pé tí wọ́n ti kírun tí wọ́n ti kírun ṣàtúntò nígbà a bá bẹ̀rẹ̀ láìsàn wò tá a sì rí kọ̀ǹdíṣàn rẹ̀ tá a sì rí pé ọlọ́run ò bá làákàyè lóòótọ́ aláìsàn le lóòótọ́ ló lágbára ìmọ̀lá ata ń bẹ fọ́nítọ̀hún àábí léèrè pé kí kò fi hàn lẹ̀ àwa rí i wípé àwọn tọrọ ìsìláàmù wa yóò yé yìí wọ́n tún ń sọ̀rọ̀ àwọn olùtanijí bẹ́ẹ̀ wọ́n tún ń sọ wọ́n lẹ́nu wọ́n tún ń sọ wọ́n dà lábùkù èyí tá à ń sẹ́ẹ̀rí tá à ń sọ fún yín pé àtàkà títí àwọn èèyàn pọ̀ èèyàn rí báyìí lórí bẹ́ẹ̀dì lọ títì ẹ̀túnbilé rẹ̀ pé sókè o ìyẹn náà tún ṣẹlẹ̀ ní àhàwùlà wàlà kó wàtà ìlà ìlà bẹ́ẹ̀ ìrún ọlọ́run ti bùnyàn níhùn àti tọ́lọ́run gbà látàyè kí gbáàdì kó láyé. ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn wà yìí ó gbẹlẹgbẹ́ o ẹ̀yin ọmọ ìyá mi rẹ̀ sí Islam ẹ̀yin bàbá wa yìí mọ̀mọ́ wa mo ń bẹ lọ́rùn àlékún àlàáfà fẹ́ni kọ̀ọ̀kan wa o ọlọ́run wọn da àdúgbòlẹ̀ àìsàn o ìdí tí ń bẹ lára wa ọlọ́mọta wò wá sàn o ìdí tá à ń gbé kiri ọlọ́run wò wá sàn o èyí tí àwọn dókítà ń sọ pé àti try ẹlẹ́mọ ọbẹ̀ lọ́hùn ọlọ́mọta gbàdọ́ wa lórí ẹ̀ èyí tí wọ́n sì sọ fún àwọn gbìyànjú ọlọ́kùn sàmọ́ kó o. àdánwò ni àìsàn bọ̀ ṣùgbọ́n kò sí bó ti wù kó le tó ọlọ́run ọ̀bọ̀ aláìsàn nínú o ẹ jẹ́ ká tayé yanjú ọ̀rọ̀ ẹ̀sìn ìsìláàmù yìí o ọlọ́run ọ̀bọ̀n aláìsàn ní ọlọ́run kankan nínú o torí òjíṣẹ́ wa wa Muhammad òjíṣẹ́ ọlọ́run wa Muhammad wa ó nira ibi tí à ń lọ gan ẹja tètè máa ń lọ bẹ̀. àwọn èèyàn tí a máa ń sá máa ń sábà bẹ̀wò lọ títì láwọn tọrọ ẹ̀sìn yóò gbé tó ọ̀pọ̀lọpọ̀ yìí kírun tí ti máa kú. ọ̀pọ̀lọpọ̀ tọ́lọ̀ ń dá padà fáyé ẹlòmíì náà ò kírun yẹn padà eléyìí ti lọ́wọ́ ti lọ́nu. Lo mo fẹ́ ẹ kíyèsí ìtọ̀tàn látara pé inú Ramadan la wà yìí ọlọ́run bùn obìnrin tí ń sin nǹkan oṣù ní sọ̀la ọjọ́ mẹ́ta ló fi sin nǹkan oṣù ní ọjọ́ márùn-ún ní ọjọ́ méje ní àbí jù bẹ́ẹ̀ lọ ní kò ní kírun yẹn padà o tó bá mọ́ o kò ní irun tí ó fi àwọn ọjọ́ tó fi sin nǹkan oṣù kò ní sàrùn yẹn o wọ́n á bí léèrè pé Ramadan ńkọ́ yóò san ẹni tó jẹ́ àmọ̀ pé kò ní sanrun ò ní Allah ẹni tó jẹ́ àmọ̀ pé yóò san Ramadan ò ní Allah ọlọ́run ní master plan lórí bó ṣe gbé ìsìlámù kalẹ̀ ọlọ́ọ̀yì ọlọ́run ní master plan ó ní èròǹgbà ó ní dáàtì ó ní bí wọ́n ti ń ṣe tí yorùbá máa ń tẹnu mọ́ pé ẹja ṣe bí wọ́n ti ń ṣe ó lè rí ti rí ọlọ́run ò bùn wá nìyàn àkọ́kọ́ nìyàn ẹlẹ́ẹ̀kejì kọ̀ǹdíṣàn tí irun fi lè bọ́ òun náà ní kí láàkàyè ti bọ́ ọlọ́dà fún mọ́gbà láàkàyè wa. ẹnìkan wọ mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam nígbà tí òjíṣẹ́ ọlọ́run bá náà ń bẹ nínú mọ́sálásí yẹn ó wá kírun ó sálámà ó tún wá ó sálámà ọ̀run tán ọwọ́ alùsálàmù sànàbí sallallahu alaihi wasallam ànábì wa ń sọ fún wípé sọ́ọ̀lì eréjì ìfọ̀sọ́ọ̀lì fàyínà kàlámùtù sọ́ọ̀lì lọ kírun ẹ padà lọ kírun ẹ lọ tún fi títún fi ní jẹ́bẹ̀ torí pé lámùtù sọ́ọ̀lì ò tí ì kírun sàábéhùn ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì ànábì tún ní lọ kírun kí ò tí ì kírun tún ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kẹta ànábì tún ní lọ kírun ò tí ì lójú tiẹ̀ ó sì ti kírun ó sì ní mo fọlọ́n búra tẹ́lẹ̀ ìrọ̀ ànábì ń bẹ lọ́wọ́ ẹ̀ bí n bá tún lọ tún fi bí mo ṣe fi tẹ́lẹ̀ náà ní kìkì ìmọ̀ fídíò bẹ́ẹ̀ lọ fà àlímù mi kọ́ mi òjíṣẹ́ ọlọ́run òjíṣẹ́ ọlọ́run bá kọ nírà kàkan ìgbà tí ọwọ́ akọ nírà kàkan tán tó débi pé yóò gbórí lọ sókè níbi rákà ẹlẹ́ẹ̀kejì òjíṣẹ́ ọlọ́run wá ní bóòtù wá sí gbogbo ẹ̀ náà ẹni tó kírun ni wọ́n ní ìrun ẹ̀ kì í ṣèrun o ambulance tó kú ìrun táwọn náà bí condemn wàláì túmọ̀dé láìlẹ̀dí láìláìláwọ̀ ọlọ́run condemn ẹ̀ torí ọ̀gá sẹ́tọ́rọ̀ náà nàbí wàá ṣe láyé ni ẹni yóò sì ti mọ ọ̀rọ̀ fóun kírun ó sì ní ní tó fà á tá a bá tún bọ́ síbi ìfọ́síwẹ́wẹ́ eléyìí ní ìsìn àtúntò kóòmù tá à ń sọ torí ọ̀rọ̀ ọ̀run fẹjú àtúntò kóòmù tá a fẹ́ sọ̀rọ̀ gan níbi àìdúró dédé ń bi irun ká má rúkú bó ṣe yẹ ká má bẹ̀rẹ̀ bó ṣe yẹ ká má ṣe foríkanlẹ̀ bó ṣe tọ́ iná lànà bí rí tó fi ní sọ́ọ̀lì ìfẹ́ kálá ti sọ̀lì lọ́tún ìpín òsì kírun agbọn aspect kan nìyẹn lọ́tọ̀ tó yẹ pé àwọn èèyàn ń bẹ láwùjọ ọmọ Islam tí wọ́n ń kírun bẹ́ẹ̀ tí ìṣètò ń ṣàìsàn déédéé irun tí wọ́n ń kí yẹn ó tún lè burú jẹ tánàbí sọ fún pé lọ tún ìṣe òfin kírun lọ níwájú ànábì ní mọ́sálásí ànábì náà ní Mọ̀dínà sallallahu alaihi wasallam bí lè mọ́mọ́ kan bá sọ bẹ́ẹ̀ fẹ́ẹ́ nìkan lónìí mo bá ti jú ẹ̀ yóò rò pé ẹ ṣe sá kò ní tún pé o ẹ ṣe sá against ẹjọ́ mi nù o mo ti gbọ́n tẹ́ wí tàbí yẹn ń kí lẹ́ẹ̀kí ní ẹ̀kejì ẹ̀kẹta ẹ jẹ́ ń kó bẹ́ẹ̀ wọ́n níbi tí mò ń lọ sọlá tu àwọn tí wọ́n rí gbọ́ àkọ́kọ́ kí n tó tún lọbẹ̀ náà ó yí ṣe pàtàkì kí n tún mẹ́nu bà wípé níta àti máa ń mọ̀ kéèyàn jẹ́ mùsùlùmí ó ní ó ní àsọ́là ó ní àsọ́là ẹ mọ̀ pé lójú ọ̀bà tá a jẹ́ mùsùlùmí o tẹ́sí ìsìláàmù sì gbangba nínú báyà wa ntẹ́sìn wọn sọ fún wọn ni pé ẹni tí ìbá ṣe sọ̀rọ̀ àti ìfẹ̀ni ọlọ́run àbá àfa kan bá ń bẹ tó tún sọ pé níta tún sọ ó tún yàtọ̀ sí tọ́lọ̀ fún láàánú sọ̀rọ̀ sọ́là òwò náà tún mọ̀ fáfé sùn ni. torí inú ìsìláàmù ni sọ̀lá tó wà ìsìláàmù lójijì sì sọ ọlọ́run ti sọ fún wa nípa ìsìláàmù lójijì pé ìrun kíkí ọmọ ń yá bí tó yẹ ẹni tó bá ti wá nǹkan míì ṣe tó pè lẹ́sìn yàtọ̀ sí islam fàlà ní kíbálà nínú ànígbà lọ́wọ́ inú àyà mi ní náà dina àyà àyà àyà eighty five ìwọ ọmọ ìyá mi lọ́wọ́ ọ̀nà méjèèjì àyà àyà eighty five níbi eighty sọ pé ní ilẹ̀ ní ẹ̀mí wà ní tó bá ní ìtọ́lọ́run sọ yẹn kà wọ́ láyà ìwọ ló kà láyà àwa tá a jù sí ọlọ́run bá kò kà wá láyà torí páàní táwọn wí ni pé ọlọ́run bá wí àsọ pé ẹ̀yìn yẹn wá gbọ́n tá a fẹ́ sọ ìtọ́lọ́run wíre o wá sí ní ajúwe lọ́sì lọ́ba bẹ́ẹ̀ lóòótọ́ òsì ló dúkù nínú ìsìláàmù tọ́lọ́run sọ pé ẹni tí ò bá jẹ́ wípé ìsìláàmù ló fi sìn nínú ẹ̀ wá ni àsọ̀láàtù wà kódà àsọ̀láàtù tó wá ga jù ní ìsìláàmù lẹ́yìn náà mo tún wá fẹ́ kí a lọ gbàgbọ́ yẹn kankan kí n tó bọ́ síbi àlàyé ìrun àwọn tó rí wí nínú àìsàn nínú àìlera ó lè ṣẹlẹ̀ tí ó jẹ́ pé ní orígun márùn-ún Islam tí ó jẹ́ pé méjì lèyìn ó gbé dọ́dọ̀ Ọlọ́run kí mẹ́ta tó kù nínú márùn-ún ó sì bọ́ fún un tí ó sì ní jẹ̀bi Ọlọ́run ẹ jẹ́ n ṣàlàyé inú Ramadan la wà àwọn kan tó jẹ́ mùsùlùmí kì í ṣe tí wọ́n yìí wọ́n fi nófídọ̀ọ́ wọn bá wa gbàwẹ̀ wọ́n rí gbọ́ nínú àìlera táwọn afáwà ti fipá tó wá fún wọn pé àtọ́ bá jẹ́ pé bó ti rí nù ẹ̀yin òsì nù tẹ́rán tó gbàwẹ̀ ẹnu afáláwẹ̀ ló jẹ ni. àìsàn ń sì lè má bọ̀ tí ó fi kú kò jẹ̀bi ọlọ́run àwọn ó fi pé rọ̀mùdán lè lọ́nù gbèsè ẹlòmíì tí ò ní gbàwẹ̀ mọ́ tó fi kú láyé ẹ̀sìn yẹn lé ní orígun kan zakatu lè ẹlòmíràn ní yọ zakatu ó fi kó láyé torí pé owó tábì yọ zakatu sí lọ́wọ́ ẹ̀ tó fi kó láyé zakatu ó lọ fẹ́lòmí ó di méjì hajj ó lọ fẹ́lòmí torí pé wọ́n rán lọ kò sí lówó tó fi lọ hajj sì nídìí owó orúgun mẹ́ta lè lọ láyẹ̀sẹ̀ pé èèyàn finú fídọ̀ dálẹ̀ láyẹ̀sẹ̀ pé èèyàn finú fídọ̀ takò ní islam àmọ́ wallahi thumma billahi alladhi la ilaha illa hu tí méjì tó kù bá lọ èèyàn ti balùwẹ̀ kámẹ́ jẹ́ òun náà ni ìfẹ̀rírinlẹ̀ lọ́kàn àti láhán àti inú iṣẹ́ tọkàn ṣoṣo lọ́lọ́run tí ò sọ́ba mi tó tọ́ka sí àfọ̀hún lẹ́yìn náà àfọlá tí eléyìí bá lọ tí sọlá bá lọ ìyẹn ti jẹ̀bi Ọlọ́run mo sì sọkàn nígbà tí sọlá tó ti lọ yóò jẹ́ pé sọlá tó lọ pé làákà yìí lọ sọlá tó bọ́ làákà yìí bọ́ ìyẹn di alágànnà wà lè yàtọ̀ bìláyà Ọlọ́run làwọn bẹ̀ àwọn adá làáfíà padà fún tó fi kú sọlá tí o bá ti ṣe kó tó dupò bọ́nú àtàn lọ́lọ́run sí rò bí mo ti ń fẹ́ máa lọ síbi tọ́fíìsì ìdálẹ́ ni mo tún rántí nǹkan mi mo tún rántí pé àsọlá tó ní awálùmọ́ yóò há sábò bí ilẹ̀ abudu yóò mọ̀ sí àná òun là á kọ́kọ́ yẹ̀wò nínú ẹrù iṣẹ́ ẹrú tó lòun sí lọ́run láyé ẹjọ́ bí ilẹ̀ sí àná fàmọ́n àkọ́ọ̀mà mọ́n àkọ́ọ̀mà ha fàkọ́dé àkọ́ọ̀mà dín ẹ̀ǹtẹ́ bá bá tó dáa nínú ẹrù ẹ̀ òun rẹ̀ sìn mú dọ́dọ̀ ọlọ́run wàmọ́n àdámà ha ẹni tó bá jẹ́ kó kò sí sọ láti tọ́ lọ́hùn tàbí kọ́ ló ti sọ láti tiẹ̀ tí ò sọ láti tọ́ lọ́hùn ẹrù ẹ̀fọ̀kọ̀dé hadamadin òun náà ti wó sílámù láyé náà bẹ́ẹ̀ ni àwọn èèyàn pè láyé nù kọ́dàm wọ́n pè ní kútùbù wọ́n pè ní gáúsù kò sí níwọ̀n pé ó sì ti wó islam ó sì ti sọ ẹsẹ nìkan tó ní àfa ó ní à mùkádàmù wa kan àbí kàlífà kan kì í máa kírun ó ní wà láì tí mo sọ yẹn náà dá mi lójú ó ní pẹ̀lú gbogbo yóò wà sẹ́wà ń sọ fún wa pé téèyàn bá kírun tó dárúkì àmọ́ kò ní ìpín oore kan lárúkì àmọ́ yìí wọ́n ní tó bá àwọn tá à ń sọ yìí wọ́n ní jọgán o bàbá àgbàrá ọ̀gá níbi ilé rẹ̀ bẹ́ẹ̀ níwò lẹ́yìn sọ láti sóbè ẹ̀rí wá pa mí mo ní bàbá ẹ mọ̀tún padà níta ń bèrè ìdílé yìí lóru bí irú wọn bá pé twenty billion láyé wọ́n parun jọ̀gbẹ̀rẹ̀ àti àmọ́ tí wọ́n bá pé twenty billion ló kà nírú wọn tí wọ́n gbà pé sọ̀láàtù ti sọ̀láàtù ti sọ̀láàtù bò ó àwa ní nǹkan míì tó rọ́pò àpò sí nǹkan míì tó rọ́pò sọ̀láàtù jọba ìdàlẹ̀ sí àmì wọ́n wà nù ìgbìmọ̀ tán tí àwọn àfa wa àti mo tẹ̀lé wọn tá a lọ sí owó àtijọ́ nìkan ní òkè ihò nílùú wa lórí nínú ilẹ̀ Yorùbá wa yìí náà wọ̀lá ìtí ìbá ṣe pé à ń bẹ̀ lókè òǹjọ́ náà lọ́hùn tí wọ́n bá ń sọ fún wa létí tá à ń sọ yìí ní mò ń sọ yìí à nígbàgbọ́. wọ́n pariwo àṣìṣàn ni wọ́n bá sọ pé ẹnìkan máa ń bẹ́ mi tó nísọ̀ láti ó ti lọ pé ìforígbálẹ̀ lásán ló mọ̀ kú àìmọ̀kànmọ̀kàn ní kẹ́hìn tó ń sọ fóun kírun ní sẹ́ńtúrì yìí. nígbà tí wọ́n ń sọ nígbà tí yẹn ń béèrè ọ̀rọ̀ ẹ̀sìn nígbà tí wàá ti parí wàá ti parí ọ̀rẹ́dì kódà wàláì làzim àwọn àwọn èèyàn wá láti ìbàdàn wọ́n wá láti èkó àwọn èèyàn wá láti lọrin àwọn èèyàn wá láti wò wọ́n àti lọ fẹ̀jú ni wọ́n lẹ́ni tá à ń sọ yìí sì lérò lẹ́yìn ó sì ń bẹ nílùú tá a wà yìí làwọn èèyàn bá fún ọ̀rọ̀ yẹn ní consideration pé ẹjẹ́ àgbọ̀n tá ń sọ yìí dáadáa o wọ́n ràn sọpẹ́ ní ti kú fa á sì fi ìlú ilẹ̀ wọ̀láì làwọn èèyàn àwọn tó kù bá kó sọ́kọ̀ pé ẹ̀sùn mi ọlọ́dọ̀ ẹ̀ mo wà ń bẹ̀jọ́ náà lọ́hùn ló bá sì ń kàn ló bá sì ń sọ authoritatively pé bẹ́ẹ̀ ni lóòótọ́ bó ṣe rí lòun yẹn wọ́n sì ń fídíò ẹ̀ nǹkan bẹ́ẹ̀ ńlẹ̀ yorùbá yìí o iṣẹ́ tá a gbà yìí mo bẹ̀ lọ́n kó jẹ́ pé iṣẹ́ iná orí ẹ̀ náà là wà kọ́lọ̀ ń sáàmì ìwà àti dáadáa kó jẹ́ káàmì ìwà dáadáa láti ń ṣe láti jíṣẹ́ yìí kó jẹ́ pé orí ẹ̀ náà là kàn sí èyí ò lè sinmi ńlẹ̀ yorùbá yìí láì dá wà tó fi kó láyé níbi tí wọ́n náà wọ́n náà fẹ́rẹ̀ dẹ̀rẹ̀ pọ̀ náà tí wọ́n fi rọ́ ẹ̀sìn ìsìláàmù lára ó ní ó tún á fi kún oníwà láì koran gan is invalid koran gan wo ló mọ ó ló ti láti jọ wo láti gbà wo wọ́n láwọn ti kọ̀ mí àwọn ti kọ̀ mí nígbà tẹ́yìn ó máa wú tẹ́yìn ó máa fi sún láwọn ti kọ̀ mí ó sì sọ orúkọ tó kọ́ ó sì rìfà sí ọ̀gá tiẹ̀ náà nílọrin àwọn aráàlú ọ̀rìn sì ti lọ àwọn doctors doctors péjì péjì táwọn láti lọ àwọn ti kó sọ́kàn ti lọ ń gbàtà parí wá sí wọ́n bá padà pé wọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí tí ń ṣe sílẹ̀ ń lọ pé àtò nǹkan mọ̀ ṣẹlẹ̀ nígbà tẹ́ lọ sàn ẹ wà gbégbèsè ẹ lọ wádìí àfọ́rùn tó nílọrin o wọ́n sì fún wa kan lọrin náà tó náà tún sọ pé bẹ́ẹ̀ ni sọ̀láàtù ti lọ kò sí ti jẹ́ sọ̀láàtù mọ́ ṣé léyìn làwọn ènìyàn mo ti gé kúrú bá ẹjẹ ń sọ́ọ̀pù léyìn torí yìí tí mo sọ ìwọ́n padà gbéléṣẹ̀ ìrákọ̀ sí lọrin o lọ́gàá rẹ̀ torí fáà sí lọrin wọ́n sọ pé tó ọba tó ń wúyẹ́ ó fi mú dání láyé tó wáyé àwọn ará ọ̀lọ́ dìde sílé yìí àwọn tí wọ́n wá sí ibi wá sí wọ́n tún fi tó àwọn míì tá tún jẹ́ lọ́rin létí wọ́n dìde sílé yìí wọ́n paná ẹ̀ wọ́n sọ pé torí pé ó jẹ́ mùsùlùmí ó jẹ́ ẹni tí ń claim ẹ̀sìn Islam wọn tó dá apadà gbọ́ làbárè pé wọ́n gbèdé ilé ẹjọ́ pé ó yà fọwọ́ bọ̀wé sílé yìí làwọn èèyàn ó máa pèpè sí àá sì dákẹ́ láti mọ abẹ́ náà kọ́lọ́ mọ́ ṣe wálé ní àánú tá a sọ pé mọ́ ń yá àdì ńlá òfàwà lè mú tẹ̀dí ọ̀mọ́ yín dín lílí pàlà ájì àlàwú ẹni tó lọ́n bá fi mọ̀nà ló mọ̀nà bọ̀tí á sì ṣe rẹ̀ kó tó di kó tó dé báwọn kó tó di pé ọ̀rọ̀ ọ̀rọ̀ ká tó sọ pé kù sọ́wọ́ ọlọ́run á sì ṣe rẹ̀. tẹ wá rí táwọn òdì bá ti dé wàlíyàn àdùbìlà ọlọ́run dákun làwọn ń o bí ẹ bá sọ àmódijọ́ méjì àmódijọ́ mẹ́ta lórí kan sọ fún un pé fùfú ti délẹ̀ àfùfú bò ẹ máa gbé lọ ráìsì ẹ̀tẹ̀ wà ní ẹnìkan tún gbé ráìsì ẹ̀tẹ̀ wà dé wọ́n ní à ẹ máa gbé lọ ó dà sẹ́ mú kọ ẹ̀gbọ́n ẹ̀gbẹ́ mu díẹ̀ bẹ́ẹ̀ síbi kan àtàbà ló tún mu àmójú ti dé o amódi ti dé o ẹni tí ń lọ fìsàn fìsàn fìsàn tó dẹni tẹ́yìn fún láìgbẹ́ kan látẹ̀gbẹ́ kan tẹ́gbẹ́ kejì tó dẹni tó fẹ́ jókòó tẹ gbá lápá mú amódi ti dé o àsìkò sọ látò sì máa dé wàlá àsìkò sọ látò sì máa bà ibi tá à ń lọ gan nìyẹn o ẹ máa tàn án sákèésí ìrùn kíkí o ọlọ́run bá wá wá ṣe ní ọ̀rọ̀ débi wípé bí ó bá ṣe gbà láti kírun nítí àwọn yorùbá ò gbọ́yé ní tí ìjẹ́ kan kírun ìrun ti kúrò ní nọ́mà bá a ṣe é sí bó bá ṣe gbà ló kù látòrí kánàró kásẹ̀yìntì táìmójú ò bá sì débẹ̀ táìmójú ò bá sì débi pé kánàró ẹni wọn ó nàró yóò àsẹ̀yìntì àmójú ti débi pé kó nàró kó dádúró ṣùgbọ́n kò débi pé kó nàró kó fẹ̀yìntì kò ní lágbára nǹkan kan. kó wá fi léyìn ńlẹ̀ kó wá lọ bí òmíì tó bá lágbára àti nàró kó fẹ̀yìntì ògiri kó sì máa kírun bẹ́ẹ̀ kò ní lọ bí ìjòkó kò sí ì kàn jókòó ó dìgbà tí ò bá tún lágbára eléyìí hùn tí ò bá lágbára ìjókòó ní ó tó lọ síbi ìfìhàlélẹ̀ ìhà ọ̀tún ìntànsọ ni wípé yóò èyí tó bá lágbára ibẹ̀ ní kọ̀ǹdíṣàn yẹn ní ti kírun tí ò bá lágbára ànábì ní sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam tí ò bá lágbára àti fìhà lélẹ̀ kò lágbára àti fìhà kejì náà lélẹ̀ yẹsálìkì aláàzọ́hàrù ànábì ní kú gbẹ̀yìn lélẹ̀ ẹ̀wò tuntun obì ọlọ́run tó pé kò bùn wá nírun. ṣé ẹ rí ọ̀rọ̀ wùdú ẹni tá à ń wíhun ó lè mọ́ lè lọ sàlọ̀ àlámọ́ o wọ́n sàlọ̀ àlá fún ni o ẹ wá ní tí ń ṣe kò gbà kó lomi bẹ́ẹ̀ ni ṣẹ̀dá àfàyè ẹ̀lẹ̀ ẹ ti tàyà múmù fún tó bá lè ti tàyà múmù fún rẹ àlùwàlá oníyàngbẹ oníyòkúta àbí oníyanrìn ẹ bá wá yanrìn tó mọ́ ẹ bá wọ́kúta tó mọ́ kò tún lè ṣèyẹn náà kò sáburú bẹ́ẹ̀ ó ti tọ̀ sára ó ti yàgbẹ́ sára àwọn kan bá bọ́ ẹ ṣe ó dáa bẹ́ẹ̀ kò sẹ́ni tí ó bá bọ́ yóò kírun nínú ìgbẹ́ kò sẹ́ni tí ó bá bọ́ yóò kírun nínú ìtọ̀ wallahi tallahi ìsúná tẹbi ẹni làákà rẹ̀ ń bẹ tẹbi tẹsàlágànná wàhálà yóò fi hàn wọ́n tún wá sẹ̀dẹ̀ fún wọn tí wọ́n ká ẹ lápò má làásàrì ìtòkùtù dalẹ́ báwọn wọ́n sẹ̀dẹ̀ fún wọn tí wọ́n kí mọ́gíríbà àti ṣáì papọ̀ ìdókùtù dàrọ̀ ọ̀la wọ́n sẹ̀dẹ̀ fún wọn tó bá jẹ́ pé gbogbo ń tà sọ̀ gan àìsàn tó burú jù bẹ́ẹ̀ lọ ó kù síbi kí wọ́n máa gbé orí sókè wọ́n máa gbórí sókè díẹ̀ wọ́n gbé wálẹ̀ díẹ̀ lórí ìdùbúlẹ̀ gbórí sókè díẹ̀ gbórí lọlẹ̀ díẹ̀ gbórí sókè díẹ̀ ó dá àìsàn tún lágbára ó tún kù síbi kó máa ṣẹ́jú ìṣẹ́jú tí ń ṣẹ́jú wọn ni ó mọ̀ pé irun lòún fi ń kú wàlọ́ọ̀hì wàlọ́ọ̀hì kò ní dárun padà tó bá gbádùn kò ní dá sọ láti yẹn padà tó bá gbádùn kí ló tún kù tẹ́ fẹ́ lójú nǹkan tẹ́lọ̀ ń ṣe wàlá taskutu ani sọ̀rọ̀ àtòkù ìhálà nínú àhùwàlì màdàmà akílòhù bá kíyàn lónìí wà tó bá fẹ́ làákà yìí sì sẹ́kù lára ìfẹ́ bí a ti ń tẹnu mọ́ iṣẹ́ kò ní fi sọ̀lá tó lẹ̀ o lónìí gbọ́dọ̀ bọ́ fún o torí ọjọ́ gbẹ̀lẹ̀ kìá mọ̀ wọ́n sí rẹ̀ ẹ̀rí ń tà àti sọ pé tí ò bá tí ò tó bá nira ní kọ̀ǹdíṣẹ̀ kan ní ìṣesí kan yóò bọ́ síbi ìṣesí mi yóò bọ́ síbi ìṣesí mi ẹ̀rí ànábì ló sọ bẹ́ẹ̀ o sallallahu alaihi wasallam mo bá aláìsàn kan mo bá ní state hospital state hospital ní Àkúrẹ́ iná jó iná jó láti làjì ara sí òkè iná òjò orí ẹ̀ iná jó láti ìlàjì ara sí ọrùn iná òjò bàjẹ́ ó jókòó gbogbo ọwọ́ méjèèjì gbogbo gbáyà gbogbo ikùn ọrùn ibi ọrùn sókè nínú òjò ọwọ́ àjókòó kò lè gbẹ́gbẹ́ lélẹ̀ gbogbo ọjọ́ tí mo lò lọ sísun ẹni ò lè gbẹ́gbẹ́ lélẹ̀ aláìsàn kan tó dá zẹ́ǹtì lèmi náà sì lọ fún ni wọ́n wá so okùn mọ́ ìka àárín onítọ̀hún lọ́wọ́ ọ̀tún wọ́n wá so mọ́ bẹ́ẹ̀dì ọ̀kan torí kò lè gbapá gbogbo ara yẹn ti ṣe jọ̀bọ̀jọ̀bọ̀ bí náà ni bí ìkẹ̀kan ló ni awọ ọ̀ta gbogbo ẹ ti bó wọ́n sokùn mọ́ ní ìka àárín ọwọ́ òsì wọ́n wá sokùn yẹn mọ́ ọ̀kan ẹ bẹ̀rù lọ sẹ́ni ń bá jẹ́ mùsùlùmí òdodo wàláyé fúnmọ́bi láìlẹ́bí láìláìlá wọn náà ò bùn nínú ní situation tó wà ní. torí lè gbàbẹ̀ lọ àlìkámà. ṣé wọ́n lọ́ máa sọ fọ́lọ́n pé ọlọ́run tó wà pé mò ń fi tẹ́lẹ̀ nítorí dé ló ẹran mẹ́rin ẹ̀ wá fọ́lọ́n jẹ́ rí àyà kan tí wọ́n ń tí ń wá sọ́kàn mi nínú Suratul Baqara nígbà tó lọ sí kí rántí àyà wọn àyà tó ń ra nǹkan tuntun nìkan ni mò ń bọ̀ abẹ́ irun tá à ń sọ yìí làwọn èèyàn ṣèkó mọ làwọn afọ́ òdìgbò sí o wọ́n ní akátá ah, títí yìí ti pọ̀ jù ìkómọ gan ìjọsìn ìkómọ gan ìbáàdà ó ní wọ́n ṣèyàwó sí wọn òdìgbò sí o sọláàtù zúúrì kọjá ǹjẹ́ gbọ́ nígbà pé afẹ́síyàwó lágùn mẹ́wàá àbágùn mọ́kànlá ǹjẹ́ gbọ́ ní tó wà ní pé ah, àròjọ mùsùlùkùn ìjókòó wa ẹ ó yẹ ká ti bẹ̀rẹ̀ ó yẹ ká ti kinní kan ní sọ̀látù zúrí ó bà dé wàlá ẹ̀ nímọ̀ pé sọ̀látù ọlọ́run ti sọ̀látù lọ́ràn yẹn sọ̀látù asiri yóò bá wọn bẹ̀ mo wá tún wá kíyèsí nǹkan kan a máa sọ pé rọ̀bá náà a sọ rọ́bà náà tán lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí ẹ̀ ní wọn kan tó wọn mọ́sálásí wọn ó tún kọ́ nílé ni inna lillahi wa inna ilaihi raji'un wọ́n sọ fún wa pé àyìnbá dà ní gbogbo ń tà ń ṣe iná ìbá dà ní ẹ̀wò kálímọ́tò hakim orí dàbí àbáfẹ́ áyà kan bẹnu sọ́tù bákọ́rà tó ta ti ẹwọ́ ẹwọ́ àti tó ta ti tóyé ọlọ́run ọba subhana wa ta'ala ó ní kánábì ò ṣe sọ láti lójú ogun lójú ogun wàláhì débi wípé ànábì sì kírun bẹ́ẹ̀ lójú ogun ó dá wọn sàádé lójú ogun wàláhì tàláì fún ọdìlà tó dá wọn sàádé sí méjì. tí àwọn kan gbójú síbi táwọn tá lè gbà wá kán àmọ́bí irun ànábì sì kírun fún ìran ìran méjèèjì àyà koran ni àtẹ̀nímọ̀ júwe lè fún ní kéwù àwọn náà lè máa dọ̀ ọ́ bò fẹ́ni tí ò sọ ní kéwù ọlọ́run wa nínú àyà àgbà tọ́lọ́run wa ń bọ́rọ̀ lọ ń bẹ̀ ó wá ní eléyìí ń gbà tí èsì pé ń jà lọ́wọ́ ni o tó bá jẹ́ pé lójú ìjà gangan nìrún dé ẹ máa kí i bẹ́ẹ̀ tí ń jà náà ẹ̀ máa kírun bẹ́ẹ̀ tí ń jà lọ sọ́tún tẹ́ ń gòkè tẹ́ ń bẹ́ tẹ́ ń sọ̀kalẹ̀ ẹ̀ máa kírun bẹ́ẹ̀ náà irun náà ẹnìkan kan ò ní dá padà pa ẹnìkan kan ò ní tún san o ọlọ́run wá bùn ànábì ní irun lójú oorun lójú sọ́rí ní oyin lójú ogun wọ́n wá ní ìtumọ̀ ṣe náà ìbádà ni torí ẹ̀ lọ́jọ́ kéwìn ọlọ́run bọ́ ànábì kò bọ́n sọ̀hábà ànábì sallallahu ta'ala wa sallam ó tẹnumọ́ nígbà tó fi kó láyé àsọ̀lá àsọ̀lá gbogbo orú tí yẹn bá rúgbọ́ nínú àmójì ẹ̀hún tí yẹn bẹ̀rẹ̀ tó ń tọ́jú aláìsàn ẹ̀mú wá yè pẹ̀lú yìí bó bá ti rọrùn kó kírun torí pé kìí ṣe pé yóò dà padà tó bá jẹ́ ní tó lè sàlọ̀ láni kó sí ẹni tí lè ṣe ẹ̀gbín bẹ lára bá mú kó ẹ̀rẹ́ ní tó mú kó kó kírun àwọn èèyàn ń ṣàìsàn oṣù kan wọ́n ṣe méjì wọ́n ń ṣe mẹ́fà tí ò tẹ́hùn fífi mọ́nù gbèsè ayé wọn tán sì bọ́ sí sáré bẹ́ẹ̀. irun kíkí ló fa ká ní ọ̀rọ̀ mọ́ wọn la nígbà táwọn náà jáde láyé tá a ti fẹ́ tẹ́hùn fún wọn la àdéhùn náà tẹ́hùn fún yàn la. àbẹ́rẹ́ àfa kan tí jà àfa rẹ̀ tí ì sàfẹ́sù tó wá náà ọ̀rọ̀ mẹ́rin tí ì tẹ́hùn la. ó ní bó bá wọlọ́n kó gbà bá wọlọ́n kó mọ́ gbà òun ò kìí sí la tí ì tó ń tọ́ àlè dóònà pẹnu àtìlẹ́sọ́kànjọ́ bá a ti máa tẹra sákèsí nìyẹn táwọn ọ̀dọ́ lọ́nkọ́ lọ́wọ́ bá kó ṣe gbígbọ́ iye rẹ̀ àti lílo nírọ̀rùn fún wa. هذا وصلى الله تعالى على نبينا محمد وعلى آله وصحبه